أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إن أنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من بكي أتقل صلى الله سبحانه وتعالى أترى أن يكون كان أن يكون محمد صلى الله عليه وسلم àwọn alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ìdíkẹ́ni tí wọ́n tó ń sọ ojú pọ̀nà rẹ̀ tó fi jẹ́ òkè àmà. àmì ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó gbàgbé àti àwọn ìròyìn ẹ̀ eléyìí tí kò ìjọsìn wa lọ́sàá lóru nínú ẹ̀ àbẹ̀wọ̀n bá subhanahu wa ta'ala kọmọ́sánà ìgbésí ayé iṣẹ́ olóòrò dáàbà níwájú ẹ̀ yọ́n mọ̀ láyé ọfà ọmọdé wọlé àgbàmọ́n ilẹ̀ àmàlì àtàlọ́ ha ìkọlù ìrìnsọ̀bìlì lẹ́yìn náà àtọrọ àdúgbò ìkẹ́ àtìgbẹ̀ fún anábùwà ó ka níbi pé a mọ tí wọ́n gbà lérò pẹ̀lú àwọn ará ọ̀kan ọlọ́run bá lè sàlékún ìgbẹ́ àlékún ìgbẹ́ fún àbẹ̀lẹ̀ wọn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nítẹ̀síwájú àlàyé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba eléyìí tó ń bẹ ní sọ́ọ̀tù bákọ̀rọ̀ eléyìí tí a ń ṣe àlàyé ẹ̀ lọ́wọ́ a ti sàlàyé ìròyìn àwọn òmìnirí àbùdàkùn tí wọ́n bá bá àwọn ọ̀tá ara tó fi àyà mẹ́rin àkọ́kọ́ olùṣàlàyé ọkùnrin fún wa bẹ́ẹ̀ ọlọ́run bá tóbi ọ̀rọ̀ àkọ́kọ́ tóbi ọ̀rọ̀ àwọn ìgbèrè yìí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọba ara olù àyà méjì olùṣàlàyé ètò tí àwọn ìgbèrè àti táàmù bá lọ́jọ́ wọn àti ìṣẹ̀yàkókò nàbí wọn àìnígbà àìnígbọ́ débi tó wọ́n gbà sí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ìṣọ́nà ọ̀sán lọ́wọ́ àbọ̀ àlẹ́ yìí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn wá àgbà náà ọlọ́wọ́ bá sọ ìdí tó fi jẹ́ pé àwọn kèfè yìí tí wọ́n kí pé ní ìjọ̀bí ní gbọ́ ọlọ́wọ́ bá sọ ìdí dí ẹ́fún fi díẹ̀ ní wọn àti rúurú tó ń fi bò wọ́n lójú tó jẹ́ pé bí wò ṣe ní gbọ́ lójú fọ́kàn wọn ò ní gbọ́ ọlọ́wọ́ bá yé bẹ́ẹ̀ náà ni wọ́n ní rí àmì ọlọ́run èyí tó lè pè wọ́n síbi gbígbà àmì ọlọ́run sẹ́dá máa ń rí ó bá ń wòlọ òbọ̀ tí ó fòwò pé ah, àkókò náà gbà fọ́lọ́ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá ara ní gbogbo àwọn eléyìí ó ti gbà fò lọ́wọ́ wọn náà wọn àgbáàbò àwọn ilé ayé wọn yóò polúkú musu àlùkìyàwó àwọn náà kò ní sùn ní bá dáadáa pàdé tó bá jà sí àwọn àyà méjèèjì yìí ó tó ìjọba dẹ́rùbà mùsùlùmí pípa wípé olùgbà tẹ́yẹ̀ bá tí ó rí pé ìdíjí bá ń bẹ lọ́sàn tàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ wọ̀ mú létí ó yẹ kẹ́rù ó máa lórí ara wípé ẹ̀ eh, tí ṣe tó nínú wà àwọn kèfèrí ìlànà àwọn kèfèrí iná ni ti fẹ́ báyìí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kó mọ̀ wá ní ọlọ́run kó fi ìmọ́lẹ̀ sí ọlọ́run kó máa wọ́n bẹ̀rẹ̀ fi ìmọ́lẹ̀ sí ó jẹ́ pé tàbá ká máa rí ọlọ́run àti àwọn àmì rẹ̀ ká máa wá lékún ní ìgbàgbọ́ lọ́rọ̀ àmọ́tì ọwọ́ àrùhámù àwọn àmì. lẹ́yìn tó náà bá parí ọ̀rọ̀ àwọn kèfèrí nígbà tó àwọn mòmìnì tán sọ̀rọ̀ àwọn kèfèrí àwọn olójú méjì aládàbàǹdèdè àwọn tó jẹ́ wípé sọ sọ tó sòsì mọ́ba àdìsẹ́ àwọn tó jẹ́ wípé wọn àgbésì kan wòyí wọ̀ wọ́n ni wọ́n àwọn olójú méjì àwọn tá à ń pè ní monafik monafik àwọn olójú méjì ashabul nifaq àwọn tó jẹ́ wípé àwọ̀ méjì ni wọ́n ní bí kàláńkì ni wọ́n.

àlámọ̀dì mùnáfìkì a máa fẹ́ dàrú bí ẹ bá ní mùnáfìkì lọ́rẹ̀ẹ́ ó rò bí tí ẹ ní ṣe bí tí ẹ ní ṣe ni bí tí ẹ kọ́ kò ní mọ̀. sọ àlámọ̀dì wọn fi ìṣèlbà dàrúdàpọ̀ máa fẹ́ wà ń bẹ̀ kọ́ba wàá dàrú mọ́ mùsùlùmí lójú ọlọ́run bá fara balẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ wọn fún wa ọlọ́run bá ó ròyìn ìṣesí wọn ọlọ́run bá ní àwọn ومن الناس من يقول آمنا بالله من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين أو أقول ما تفسير رحمه الله وجن الوالي táàbì mọ̀ pé Suratul Baqara Madaniyya ni nínú àwọn dàlálà alámi tẹ́tẹ̀ pé sóra yìí sóra Madaniyya ayé wọ́n sọ kalẹ̀ fún àdìsọ́lá àdàsọ́lá dá àdàjìdọ̀ ó ní wípé ọ̀rọ̀ àwọn mùnàfìkì tọ́wọ́ bá fẹ́ mẹ́nu léyìí Màdínà ìtẹ̀mí ayé Màdínà ló ti ṣẹlẹ̀ kò sí mùnàfìkì Mákà nítorí pé kí ló kí ni mùnàfìkì bẹ́ẹ̀ wá dé Mákà nígbà tó jẹ́ wípé ayé kò dín ìrọ̀rùn fáwọn tí wọ́n ti sàmù nígbà. a jẹ́ pé ọ̀rẹ́ òdodo a máa wà nígbà tó yẹn bá ń dàgbà á bọ̀ nílé ayé ẹjọ́ ń tara yín bọ̀ ẹjọ́ ń para yín bọ̀ ẹ̀dẹ̀ kí èlò lọ kì í dafẹ́ dẹ̀dẹ̀. ẹjọ́ máa bọ̀ pẹ̀lú ẹ̀mí òdodo ṣùgbọ́n tẹ̀ bá dàgbà tí kò wá ń gbìyànjú lé ayé ọlọ́run ọba sọ̀rọ̀ àrùn ọ̀tà ara tó wá gbé bí ṣe mẹ́ẹ́ ṣe dé tẹ́lẹ̀ kan ti tẹ̀ yọ ogun tẹ̀lé kejì lọ. ìgbà náà ìjẹ́ ọ̀rẹ́ òdodo a máa fẹ́ a máa fẹ́ tẹ̀sí. ìgbà náà àti ẹni tó fẹ́ jọ̀rẹ́ rẹ̀ àtẹni tí ò fẹ́ jọ̀rẹ́ rẹ̀ ó jọ̀rẹ́ rẹ̀ nígbà náà. ẹ tó fẹ́ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ìjẹ́ ọ̀rẹ́ tó fẹ́ jọ̀rẹ́ rẹ̀ yẹn kì í ṣe kó fẹ́ jọ̀rẹ́ rẹ̀ nígbà náà àǹfààní kan sí ló fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀. Onígbà náà yóò lè yóò máa fúnra rẹ̀ hàn bí ọ̀rẹ́. Ṣùgbọ́n àsìkò tó jẹ́ pé gbogbo yín dàgbà lọ kò sẹ́ni ẹ̀dọ́ tó ní alùpùpù ní ẹ̀díra ayé náà ni kò sẹ́ni tó fẹ́ bọ́ ọ ṣe ní ìbáṣe pé kò fẹ́ jà bàjẹ́ kan láàárẹ̀. Ó wulẹ̀ láǹfààní tó fún yà nígbà náà. So níbẹ̀ ni ìgbà tí ẹ máa ń lò tẹ̀mí mẹ́ta lọ́wọ́, èé sí mùnáfìkì, èé sí mùnáfìkì gbàtẹ́ yẹn bá ń lo ìṣẹ̀lẹ̀ mẹ́ta lọ ètò mọ̀nàfì ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀ mọ̀dínà bá ti dé mọ̀nàfì kí ó wà ẹ̀fẹ́ ẹ̀pọ̀ àwọn àfa wọn ní ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ni ó mọ̀ ẹyọ tí ó mọ̀ ẹyọ bí nígbà náà sọ̀rọ̀ ètò mọ̀ fà ọ̀rẹ́ mi ń bẹ ọ̀rẹ́ àǹfààní tó fẹ́ ṣe tò gbàtà àǹfààní máa bẹ̀rẹ̀ tó lè ṣe fún àwọn èèyàn nígbà náà

ọ̀rọ̀ òdodo a máa fojú wọ̀n nígbà tí ò bá sí. Tọ̀dí pé máa yóò kọ́ sí mo ní ìhòmó mi. Tọ̀dí pé máa yóò kọ́ sí mo ní ìhòmó mi. Wáyárùn mi ìpìlẹ̀ àdá wá sí máa rọ máa ويرمي بالعداوة ما ويرمي بالعداوة ما ويرمي بالعداوة ما رماني وأرجو وده في كل حال وأرجو وده في كل حال ورجوه بنائبة الزمان بنائبة الزمان ورجوه بنائبة الزمان أرى الدردم صديقي ما يقاسمني همومي أرى الدردم صلاة باية بوى على أدوى الدردم باية ويرمي بالعداوة ما أرماني كنت نفسي يا لك فتح بدون ما جاي يا ولد tó bá jẹ́ ọ̀rẹ́ yẹn nìkan sí mo ní ìhùmọ̀ mi yóò bá yẹn pín nínú àbíkanì rẹ̀. Ọ̀dìkì máa ń yóò kọ́ sí mo ní ìhùmọ̀ mi. Wọ̀yọ́rùmí bí láàdá wá ti máa ọ̀rọ̀ máa. Bójọ́ rẹ̀ yẹn nínú alábàáṣe. Yọ́rùmí bí láàdá wá ti máa ọ̀rọ̀ ويحفظني إذا ما غبت عنه ايوه àtọ́júnì kan ni ó ṣe يحفظني إذا ما غبت عنه bí n bá tún sí ń bẹ̀ yóò tó tẹ́yìn. وارجوه لنائبة الزمان bẹ́ẹ̀ ni tí àdánwò gbà bá dé أرجوه لنائبة الزمان tí àdánwò gbà bá dé mo mọ̀ pé mo lẹ́yìn tí mo tún lè fẹ̀mí tìgbà ah, lágbájá tí n bá rí yóò sọ̀ tuntun fún mi fara yóò tiẹ̀ sílẹ̀ ìbànújẹ́ tó bá mi ìjókòó tí yóò tó fi lè fi ẹ̀fọ́ mi ọ̀rẹ́ òdodo ilé máa bá àyàn ń dùn tẹ̀lé bá wọn. ṣùgbọ́n nígbà tó yẹn mẹ́lẹ́ ayé mẹ́kà nù tẹ́ ẹ̀ bá wá délé ayé màdínà fọ́nrán ọlọ́run bá bá ti fi ààyè gba àyàn èèyàn gbogbo ẹni tí ó wà lápẹ́sà ká ní èèyàn ń ò ní jẹ́rú ẹni tá a fà lóye lákọ̀ọ́kọ́. wọ́n sọ pé ìdá kọ́lá máa lé فما خل يصاحبني إذا قل مالي فما خل يصاحبني وفي الزيادة كل الناس خلاني وفي الزيادة كل الناس خلاني وفي الزيادة كل الناس خلاني وفي الزيادة كل الناس خلاني كم من عضوي لعجل المال صادق صاحبني كم من عدو لأجل المال صاحبني وكم من صديق لفقد المال عاداني وكم من صديق لفقد المال عاداني وكم صديق لفقد المال عاداني فكم صديق لفقد المال عاداني قل مالي فلا خل يصاحبني dàbọ́lá mẹ́rin tí dúkìá mi ìfàyègbà mi tó bá kéré fàbá àkókò ìsọ̀ àṣìbìnì àwọn ìsọ̀dẹ̀kùn kò sí ọ̀rẹ́ ayò kẹta tí mo bẹ́ẹ̀ ní orí pé ìgbẹ̀ta ayé mẹ́ta mú wa ẹni orí bá lọ rí. Wọ́n fi zíyà dẹ́sì kú lónà fi kọ́ láàní. Bàbá yẹn bá ti dáyé Màdínà kú lónà fi kọ́ láàní gbogbo ẹjọ́ rẹ̀ mi. Yorùbá ní ẹ̀sẹ̀ gidigidi àbẹ́jọ́ ẹ̀. Ní àjọ̀fẹ́. Àjọ̀fẹ́ fún dọ́gbọ́. Bí dáwọ́rọ́. Fi zíyà dẹ́sì kú lónà fi kọ́ láàní. Bàbá tó máa kọ́ làwọn dé Màdínà. Pípín mẹ́kà tó bá sọ pé láì dára àwọn ò mọ̀ ó jẹba láyà ẹnu fún àwọn bìláàlì àwọn sàbùdùn ọ̀mẹ́ ilẹ̀ tó ti wọ́n ní ìyá jẹ́wọ́ sẹ́yìn ìbẹ̀ ni mùnàbí kí ó ti wá gbà sáàgbẹ́ jẹ́gbà láàmù gbangba kí mẹ́wàá kí àjẹ́ ní kí wá fi kúfù sínú kò tẹ́sẹ̀ tó ń gbé ìgbà tẹ́ ìyá ní ó bá kọ̀rọ̀ ẹlọ́rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi àjọ inú rẹ̀ ó dẹrin tó bẹ́ẹ̀ ni ẹni tí ò ní ṣe rí ọ̀rẹ́ rẹ̀ dà ọ̀rẹ́ mi nì ẹ ti pé kò láfọ méjì ọ̀rẹ́ mi nì àti pé kí dàgbà náà nì ọ̀rẹ́ òdòdó ni tí ó sì máa tí ó máa ti dọ̀ tí ó tún máa fi rẹ̀ tí ó tún máa fi rẹ̀ pẹ̀lá ìlú. wọ́n fi zí ẹ̀ẹ́dẹ́ ti kó lónà ti kọ́ ní. àmọ́ bí wọ́n bá ti ní ẹni tí ọ̀mọ́ ní gbọ́dọ̀ àjà ah, ọ̀rẹ́ mi ah, ah, bó ṣe ń wá àjọ ìmọ̀ pàtàkì lọ́kọ́ máa ní ìṣòwò àlọ́mọ́ dáyà jì kó lónà ti kọ́ gbogbo ẹ̀ كم من عدو لأجل المال صادقني mélòó mélòó ọ̀rẹ́ mélòó mélòó ọ̀tá ọ̀tá ni ṣùgbọ́n torí pé ó láǹfààní kan tó fẹ́ ṣe lọ́dọ̀ rẹ yóò dọ̀rẹ́ rẹ ètí bíbò náà ètí bíbì fáàkì rẹ tó bíbì fáàkì rẹ pé ẹni yìí kò fẹ́ bọ̀ sọ̀ rẹ ó láǹfààní tó fẹ́ gbà lọ́wọ́ rẹ òṣèlú láǹfààní ìgbà àfikún bọ̀ sọ̀ rẹ yóò wá bọ̀ sọ̀ ní ojú yóò fi ìgbàkejì ọ̀tá ọ̀tẹ̀ ló fi sínú. tòkàmìnà ọdún wíìn lẹ́gbẹ̀rẹ̀ ọ̀tá ayélujára torí ọ̀pọ̀ tó fẹ́ ṣe sọ ọ̀dà ó bá ní sọ̀rọ̀. Ọkàn sọ̀dí ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسقطون àwọn mùnáfìkì bàbá ibi dé Màdínà náà ni tán bá ti jagun dákò ìtò egun bọ̀ ìtí wọ́n fẹ́ àdáhùn yẹn gbéjà káwá bá rẹ̀ sọ́lá sọ́lá wọ́n fẹ́ káàdà bí òun fáwọn fàyìn ó tó rọ̀bù tán bá rẹ̀ bá níwà níbi sí ìwé kẹwọn tó bá fún wọn nú oríire àwọn mùsùlùmí ìtọ́lọ́kọ̀ bá kójọ fáwọn sọ́lá sọ́lá ìdí wọn ó dògbé وإن لم يعطوا منها إذا هم يسخطون àmọ́ tí ò bá tẹ̀ wọ́n lọ àbí tó bí wọ́n ti fẹ́ إذا هم يسخطون ìgbà náà ni wọ́n máa wá tú bí odò obìnrin mi lè fẹ́ yẹn lè fà hmm? rẹ̀ bọ̀ ó lé ọ̀fà ni ó yẹ owó ìjọba náà ẹ wá dá. tílẹ̀ bá dá tílẹ̀ gbogbo yìí ó ń mọ̀. Ah! obìnrin yìí kò fẹ́ mi nítorí ọlọ́run ìfẹ́ ni pàtó ṣe Jazallahu ṣàdá ìdàkọ́lá ọkọ̀ irin. Jazallahu ṣàdá ìdàkọ́lá ọkọ̀ irin. Wọ́n lọ́kàá náà ti tọ̀bá bèèrè ní ìbèrè pé ولو كانت تغبصني برق أفعل الله بارك àdánwò. Jazakallahu shadaida kull khair. Ọmọ bá ń sọ lẹ́sàn-án rí. Wọ́n jẹ́ pé a máa fún mi lọ́rùn dápé ìfún mọ́ ọ̀gọ́bẹ̀ gbọ́ tó ṣe. Kí lẹ́sàn kí ni tó ṣe? Ọmọ ṣokòrè láhá hàmdà wà lákẹ́. Yẹ́sẹ̀ ní wọ́n fi yẹ́sẹ̀ ní mo kẹ́ ń kí ṣàdá ìnira ọ̀dá. Yẹ́sẹ̀ ní mo kẹ́ ń kí lásán. عرفت بها عدوي من صديقي عرفت بها عدوي من صديقي torí pé ilé kókó ìnira ní máa jẹ́ èèyàn ọmọ rẹ̀ yàtọ̀ sọ́tà nígbà tí owó kọ́lá ń ṣe rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àtọ̀tà àtọ̀ rẹ̀ gbogbo ilé ìjọba ṣe ẹjẹ́ ló na ṣùgbọ́n àwọn mùnẹ́sì wọn ò ní sí láyé mẹ́ta ayékílẹ̀ náà gbogbo ìgbà táwọn sọlá sọlá ló ń bá kò sí gbogbo ìgbà ṣùgbọ́n àti wọ́n dé Màdínà ó ní ọ̀rọ̀ àwọn mùnẹ́sì kì bẹ̀rẹ̀ so ayé àyè ó jẹ́ aláàbí táwọn afáfẹ́ yìí pé nínú ẹ̀rí jẹ́ ẹ̀sìn ẹ̀gbẹ́ sọ́ọ̀tù lọ́kọ́rọ́ ọ̀dà nìyí torí pé kò sọ̀rọ̀ Ọlọ́run bá ní wọ́n mi lẹ́nà. Wọ́n mi lẹ́nà. من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين àwọn àfọ́ onímọ̀ ìtàṣọ́ wọ́n bí wípé ìdàkejì ní àwọn èèyàn ó fi ìsìláàmù ní Màdínà wọ́n ó ṣùgbọ́n ní mẹ́kà kọ́dà àwọn èèyàn máa fi kúfúrú hàn tẹ́fì sáàmù pamọ́ ni wọ́n gbà síláàmù ń kọ̀rọ̀ fún ajáwọn èèyàn mọ̀ torí bọ́ ọba iṣọ́ jáde ó jẹ́ ọ̀rá láyà tó tẹ́fẹ̀ láti ìbẹ̀rẹ̀ kárí mọ̀tàkì kò lè sí kò lè sí tó àwọn tó gbà síláàmù ní mẹ́kà wọ́n gbà họ́ọ̀lù sọ̀tẹ̀ wọ́n sí ẹ̀bí wọ́n mọ́ àgbàgbọ́n kadà sí bíi bíi tali bu wo bíi twenty five years lẹ́yìn àwọn tí wọ́n ṣe ni súnà nígbà náà nahsibuhum wallahu hasibuhum wala nuzakki Allaha ahada wọ́n wà aqrab bil ikhlas wọ́n wà aqrab wọ́n súnmọ́ ikhlas púpọ̀ ọlọ́run láwọn ọba ló mọ̀ jùlọ ṣùgbọ́n bí ìmọ̀ àrọ̀ wọ́n súnmọ́ ìfúláàsì púpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ súnmọ́ nígbà náà wọ́n súnmọ́ ìfúláàsì púpọ̀ àwọn obìnrin tí wọ́n lọ jẹ̀báàbù ṣẹ̀rẹ́ tí wọ́n lọ jẹ̀báàbù ìsìláàmù tí wọ́n gbójú tí wọ́n wọ gbogbo à wọ́n súnmọ́ ìfúláàsì púpọ̀ kódà àwọn tó fẹ́ àwọn tó lọ́kọ nínú wọn nígbà náà wọ́n súnmọ́ ìfúláàsì púpọ̀ torí pé nígbà náà súnà ò ní ìgbàlẹ̀ nílẹ̀ Yorùbá tó báyìí ọ̀lẹ́ làbùkù. Ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìjáàbù onírọ̀ ẹ̀rọ tó dáyé lónìí kò sí ìgbà náà. Torí kíláàsì ni wọ́n wà, torí kíláàsì wọ́n wà. Kò sí sáwọn sáì sáì sáì sáì òṣìṣọ́ fúta. Àti tí wọ́n tó tó ń dójú látó kéré rẹ̀ kò sí. Ọbẹ̀ wọ the bag, the bag náà. Ó sì wọ ìkọ́bùrẹ̀ náà ọwọ́ sí ọwọ́ blọ́ọ̀bù rẹ̀ ọwọ́ sí ọwọ́ dọ́kítọ̀ náà mọ̀ṣá. àmúrọ́dà ayé ìgbà náà àmúrọ́dà tí wọ́n tún wà tí wọ́n produce nígbà náà ó wà ákọlẹ̀ ìkìláàsì ìgbà wọn kì í fi hàn. nítorí wípé nígbà náà ayé ìmọ̀kàlẹ̀ súnmọ́ wà lẹ́yìn. àlọ́ kí èsì ìgbàgbọ́ mo sọ̀rọ̀ la ayé ìmọ̀kà òní súnmọ́ wà ọmọ tí ó ti ń sàtẹ̀lé àfà orí ayé lọ́dọ̀ àfà àfọ́ òráyé àfọ́ òlọ́kọ̀ ẹ̀ẹ́dẹ̀ máa pa sí àlẹ́gbẹ̀ kí náà máa gbọ́kadà kí náà rìn kí náà ní òjò ọjọ́ pa yín ìyọ́ jẹ́ yín tó kò sọ́mọ sí ìkẹ́kọ̀ọ́ lọ́rùn pé mo mẹ́ta bá lábọ̀dẹ̀ sí àfáà ní òsì dèbí dèpò wípé ṣẹ̀gbọ́n ó wà ti bẹ̀yẹ gba àníyàn rẹ̀ jẹ́ ìdí ó máa rí gbà náà ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn àwọn obìnrin tó fẹ́ wọn kọ nígbà náà wọ́n fẹ́ wọn kọ́ ọdún sọ̀tàlélà wọ́n fẹ́ wọn nífẹ̀ẹ́ pé ah, àwọn èyí tó sẹ̀sẹ̀ ọlọ́run àwọn èyí sẹ̀sẹ̀ ọlọ́run wọn rà ayé lọ́dọ̀ wọn ṣùgbọ́n lè nìkan wọlé ilham wọlé náà ayé ti di pé àbá súnmọ́ náà níwọ̀n àbá níwọ̀n àti ẹ̀ ló wọ́n lè wà òkè tó tí yóò bá sọ́ra ìkìláàsì tó jẹ́ ìpìlẹ̀ yẹn lè pa sófo ń bẹ̀ ìkíláàsì tó jẹ́ ìpìlẹ̀ ó lè pa sófò ọmọ kí ó ti rí àfa rẹ̀ àmàṣàwà ah, ṣàwà ó ráyé lọ́dọ̀ rẹ̀ tí ò bá sọ ìkíláàsì yẹn lè mọ́ ó lè má polẹ̀ obìnrin tó fẹ́ fẹ́ àfa tí ò bá sọ́ra ìkíláàsì yẹn lè má polẹ̀ má jù mí gbọ́ àgbẹ̀ yí pé gbogbo obìnrin wọn fi wá fẹ́ àfa nípa tá a bá jí ni pé ah, ní ìkíláàsì ìlàrá tí wọ́n ò ní ìkíláàsì ó mìta sórí tó fi wọ̀nyí oníkálukú ló máa níyàn rẹ̀ àǹtẹ́kùtù ní ọmọ kí ó àgbà ẹ̀ ní kíláàsì orúkọ ara ṣùgbọ́n àmọ́ ẹ̀rọ ṣe nà sí àfúnra wa àbí irú àmọ́sẹ̀ àmọ́ ìpara wa létí pé ẹ̀ ẹ̀ ọ̀rọ̀ kíláàsì mọ̀dọ́ wa àti màlá ayé kiri ayé Màdínà tá a mọ̀dọ́ ayé Màdínà kí láàmú rí mọ̀dáfíkì tó kéèyàn sọ́ra kéèyàn wọ́n lọ lágbo súnà lágbo sàlàfíà ní 25 years ago tí mo ń sọ yìí tí mo láti bá wà yóò kéré àmà lẹ́nu ìdílé rẹ̀ gbọ́ngàn láti fi pọ̀ ẹlòmí ò ní dáwà yẹn ṣe kò ní sàlàfíà yẹn ṣe ọwọ́ darúdàpọ̀ ọ̀bẹ̀ ló fẹ́ ṣe ẹ̀dàrú lókè ẹ̀dàrú balẹ̀ ẹgbẹ́ lókè ẹ̀lẹ́ lókè ẹ̀hán ewu ẹ̀mọ́ ẹ̀hó ọlọ́run sọ wípé wàá mọ̀ zabati ọ̀yájá ìdùbà tẹ́lá àwọn ariwo ọjà yóò bí ọṣẹ owó tẹ́bá wú ọṣẹ ṣàǹkú tẹ́bá àwọn obìnrin yóò yíwọ́ dáadáa tẹ́bá dípá jẹ́ tẹ́bá fi wú ọṣẹ ẹ̀ ní pé ó pẹ̀lú lọ bí àwọn aláriwo ọjà ṣe mọ́ rí wọ́n mẹ́mẹ́ yọ́ fọ̀ náà ọ̀yá mọ̀ gbáwọn tán ní gẹ́ẹ̀ṣẹ́ lọ́fẹ́ sí lọ lọ́fẹ́ ṣe dáwà yìí àwọn lẹ́ẹ̀rì tí wọ́n sì ṣe gbogbo ariwo lọ ariwo oríṣiríṣi ariwo oríṣiríṣi ariwo oríṣiríṣi nígbà wọn bá padà yá ariwo yẹn ó kú ìgbà kan ariwo bá

olùlàtìmù náà sọ wípé ní gbogbo tẹ̀lé ayé ni o lókun má kojú wo ètùtù ìfẹ́ sónà ńlẹ̀ yorùbá níwọ̀n bá díẹ̀ ìgbùtà wa náà tó láwọn àsìkò lẹ́bùn ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó fẹ́ dàbúkà ẹ̀dá dàrú kí nígbà mò ń gbọ́rọ̀ nìkan láìpẹ́ nínú ọmọdé ọ̀sẹ̀ mo wá ń wò ẹni wá ń sọ pé ó wá ń sọ̀gbà tó bẹ̀rẹ̀ súnà ó sọ̀rọ̀ bí bí ọdún bíi mẹ́tàlá wọ́n se ń ṣe nísìnyí àwọn ilé ìwọ́n mọ̀ gbọ́dọ̀ ẹ̀já fọ̀fọ̀ ẹ̀já dàrú àwọn èèyàn kan láti náà ń ṣe wàhálà sún pọ̀ ní sáfì yẹ̀ lẹ́nu ilẹ̀ Yorùbá là ń sọ àwọn wọn dáadáa dáadáa káwọn àwọn kan dé ẹ̀rọ bí ẹ̀sìn lọ́dún sún náà lórí sún náà Kò yé orí bí ìjà sí parun kò yóò gẹ o. Ìdápẹ̀ súnà kè yé orí títí pẹ̀lú súnà ń gẹ, ó lọ pa àwọn olórí kèé jẹ súnà o. Ṣùgbọ́n torí ìgẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àìfarabalẹ̀. Yóò mọ̀ àwọn tó sọ́wọ́ lọ mọ̀ ọgbà. Ìta bàtà àpapọ̀ yìí. Ìta ń pa àwọn òṣìkọ́ yìí. So ariwo ọjà làwọn tẹ̀yìn. Yóò mọ̀ ṣẹlẹ̀ torí báyé kí àwọn gbogbo orí tó sọ̀rọ̀ tó ti lọ́run kèèyàn ilé òtúrú ilé òtúrú tó ní báyìí mọ̀dínà láwà káláyé mẹ́kà ní àníṣòrò bá kọ́ láyé mọ̀dínà رغبا ومن الناس ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين عرض الله عليه وسلم وسيئات مكة مدينة صلى الله عليه وآله وسلم إن كنت مدينة أبا الأنصار أو العوز والخزرج Al-Aud wal-Khazraj. Àwọn ọ̀rọ̀ méjì tí ń bẹ ní Màdínà tápẹ̀lá ọ̀sọ́ Aud àti Khazraj ni wọ́n. Wọ́n máa ń sin òòṣà. Gẹ́lẹ́ bí àwọn ẹlẹ́bọ mẹ́ta náà wọ́n tẹ́rí pé àwọn ń bẹ lójú ọ̀nà àwọn tó ti lọ nínú àwọn abájú wọn àwọn ìyẹ̀wò ní wá ní sí ìran mẹ́ta àwọn bàbá òkúrọ̀ ibọ́ a ní àwọn bàbá ònàbí a sì ní àwọn bàbá kọ ìnàkọ́ bàbá kọ ìnàkọ́ bàbá òkúrọ̀ ibọ́ wọ́n bàbá ònàbí àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn Yẹ̀húdí tí wọ́n ń bẹ ní Màdínà tí wọ́n pẹ́ sí. Hmm? Àwọn ẹgbà mẹ́ta fẹ́ wípé àwọn ọ̀kan mẹ́mọ̀ ní Alhamdulillah jọ̀rọ̀ wọ̀lá áwò. Àwọn irú àwọn jẹ́ bí àwọn ilẹ̀ ara Màdínà tó jẹ́ wípé irú ẹgbọ́ táwọn ará Mẹ́ka ń ṣe làwọn náà wà lébi ẹ̀. Wàdé. Nínú àwọn Yẹ̀húdí ìbàdókọ̀ ìlọ̀mọ́ Bàdó Nàbí wọ́n Bàdó Bọ́rọ̀ ìbọn. Àwọn Yẹ̀húdí ta kú sí mẹ́ta yìí àwọn bàlùkọ̀yùnkọ̀ wọ́n ní àjọṣepọ̀ tó dẹ́mẹ́rá pẹ̀lú àwọn khadraj àjọṣepọ̀ tó dẹ́mẹ́rá pẹ̀lú àwọn bàlùkọ̀yùnkọ̀ àti àwọn khadraj àwọn bàlùkọ̀rọ̀ ìbọ̀ àwọn lẹ́gọ̀tọ̀ tó pẹ́lá pẹ̀lú àwọn al-Aws pẹ̀lú nàbí àwọn dáwà wọ́n á sọ wọn látọ̀ mi lànà àǹsọ́r àwọn kan nínú àwọn àǹsọ́r ẹgbẹ̀rẹ̀ àwọn àǹsọ́r lẹ́sẹ̀ alhamdulilayi wọn àwọn òsì ìbàmọ̀kọ̀rọ̀ inú àwọn yahudi pọ̀ nínú àwọn amadina yìí àwọn kan gba ìsìláàmù nínú wọn nínú àwọn ọ̀ràn àlàó wàbádá ṣùgbọ́n nínú àwọn yahudi pàdókọ̀ ìlọ́kọ́ tó gba ìsìláàmù wọ́n kéré jẹ́ torí bá lùkì táàbù làwọn tẹ́ ẹ̀nà tàbí Yahudi ni wọ́n. ṣùgbọ́n nínú àwọn tó gba ìsìláàmù tó gba ìsìláàmù rẹ̀ abúlé ibùdó sàlám tàbátàbà dàpọ̀ abúlé ibùdó sàlám abúlé ibùdó sàlám wọ́n di ọlọ́wọ́ tó ara àwọn ọ̀tọ̀. àdúgbò sàlám ń bá dáwà lọ ní Madina. àwọn mùsùlùmí wọ́n ń wá láti Mẹ́kà wọ́n ń sá wá bá àdúgbò sàlám ní Madina. ìwọ̀nba díẹ̀ tó gbà fún nínú àwọn àwọn àtàwọn péréte tọ́gbà fún nínú àwọn àwọn náà ni wọ́n pọ́ láàmù ní Madina orí ẹ̀ ni wọ́n wà gbogbo dáìbò táà ń sọ yìí kò sí orúkọ wọ̀ bẹ̀rẹ̀ orí wọ́n wà wọ́n wọ́n jọ ẹ̀rọ di àwọn àbájú sáré wá àwọn ogun bádìrì dé ogun bádìrì tó dé yìí أعز الله تبارك وتعالى الإسلام وأهله ogun bádìrí tó dé yìí ọlọ́run bá fi dé yìí àtàpọ́nlé fún àwọn mùsùlùmí mẹ́lú láwọn mùsùlùmí lọ́gbọ́n bádìrí fún àwọn gbọ́gbà fúlàmù ní dọ́là náà títí ọ̀nà ìdílé díẹ̀ àwọn ṣùgbọ́n ẹgbẹ́ ohun kẹta ń sọ bìlì class pẹ̀lú àbí lọ wọ́n ti lọ fẹ́ǹsì àwọn kèbèrè tọ́lé lẹ́gbẹ̀rún wọ́n ti gbogbo rí tó àti wọ́n wá dé padà ọlá ti dé wọ́n kò nǹkan wọ̀ ọjà àwọn ọjàjà àwọn náà borí àwọn mùsùlùmí àwọn náà borí ìgbà àwọn sọ pé mọ̀mọ́nàbì kan máa wà ayé mọ̀ sí ẹ̀bá ti dé láwọn kò nǹkan bá rí àsìkò ìgbà náà ni nìbá kù lẹ́nu wọlé ìgbà náà onífàkọ̀ àwọn ni. àwọn àfà wọ́n ní abdullahi ibn ubayi ibn salul abdullahi ibn ubayi ibn salul káàdà rọ ọ̀sán fìdánì aṣáájú kan lọ jẹ́ ìlú Madina ó sì jẹ́ kan nínú àwọn ará al-Khazraj ara kí ni o ó sì jẹ́ aṣáájú ẹni pàtàkì láàrin wọn bẹ pàápàá kọ́dà ibi tó pàtàkì dé wọ́n ti pinnu páwọn fẹ́ jáwé oyè lé lórí àwọn gbèdípò ọlá àwọn dàlọ́lá ṣùgbọ́n orí ìyẹn ni wọ́n ń pètò wọ́n ń ṣe lọ́wọ́ ìsìláàmù dé àwọn kásírààjì ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọgbà ìsìláàmù ìsìláàmù tí wọ́n gbà yìí wọ́n ti ẹ̀kí gbàgbéra lórí ọ̀rọ̀ jẹ ohun orí òun mọ́ ti ta àwọn ọmọ nígbà náà àròsùn ọ̀rọ̀ àlẹ́ yìí wàhálì ọ̀sánlá ó wá wà báwọn àwọn sábàjì wọ́n ti gbójúkò lọ́dọ̀ rẹ̀ ìsìláàmù kálukú ti gbà ẹ́ ọlá ti dé wọ́n ti lọ bájìrì wọ́n ti dé ọba kí a fi iná sí ìsìláàmù ahánì ẹ̀mí rẹ̀ ìsìláàmù ti dégbò sí lẹ́nìí ìtọ́nà náà òun láti dégbò tó ga ìsìláàmù náà àtàwọn tó ń ṣe fún wa òǹkà tó láti kó wà láwọn ọ̀rọ̀ bátìrì wá dé ọ̀nà ọ̀hún sí làwọn afẹ́ ìṣúra ẹ̀. ìtọ́ba afẹ́ dàjọ́ ni kó wọn ẹ̀sìn wọn tán ṣe kó náà gbà á kó wọn wọ bẹ̀. ọ̀dàkọ̀lá fi islam ló bá wọnú islam azhara dòkúlà fi islam ó fi ìwọnú islam ó fi ẹ̀kọ́ ìbílẹ̀ ìgbà islam ọ̀dàkọ̀lá máa wọ tọ́wáì àwọn kan náà wọ islam pẹ̀lú rẹ̀ mímọ̀ ló wà látọ̀rẹ̀ pọ̀tì láwọn fẹ́ pé wọ́n jọ wà ní àwọn ìgbìmọ̀ rẹ̀ ọdọ̀ ọba wọnú ìsìláàmù ṣùgbọ́n wọ́n wọnú ìsìláàmù kìí ṣe ìkìláàfọ́ báyìí nípa àkọ́jù wọ́n wọnú ìsìláàmù wípé pẹ́ẹ́bà àwọn darapọ̀ bọ́ wọ́n rántí àwa náà oyè tọ́fẹ́ fi wá jẹ àbíkú aṣáájú wa kò ní ṣe kí ni o kò ní bọ́ ìpìlẹ̀ bí nípa àkùnlé wọnú ìsìláàmù ló ń jẹ́ pé àwọn afáwọn sọ fún olórí head captain àgbẹ̀rẹ́gbẹ̀ wọn àwọn mùnàfìkì Abdullah ibn Ubayy ibn Salul wọn wọlé Islam kò wá dá wọlé ó àwọn ọmọ ìsọta rẹ̀ náà wọlé igun kan nìyẹn nínú ogun àwọn mùnàfìkì igun míì nínú ogun àwọn mùnàfìkì wọlé Islam ó ní àwọn al àwọn kan nínú àwọn Yahudi náà àwọn náà wò pé kí ló ń bẹ yẹn sangba girigirigiri ẹjọ́ àwọn òwò lọ́gbẹ́ alẹ́rí ìjọ ní bá ti gbójú ẹ̀sìn ẹ̀bùn àwọn náà fa islamu àwọn náà gba islam fàmìfàmà wùdà nípa fi adìl madina wà màn hàúlà ha nínú àárọ̀ wọ́n sọ pé fàmìn adìl madina maradu alẹ́ nípa láti àárọ̀ so àwọn àwọn míì náà wọlé islam bá nínú àwọn tó jẹ́ wípé wọ́n wà nílọ̀kìdíkà madina ọgbà islam fàámà mọ̀hàdìrún àwọn tó láti mẹ́ta sí màdínà tí mo náà ti bẹ́ẹ̀ wọn. náà so igun mẹ́ta ni mo lè fáwọn àwọn mọ̀lẹ́bí ìgbà àwọn ìsìlámù igun méjì igun àwọn alhazrak pápájú làbúlẹ̀ ìbìlẹ̀ ọba ìwòrán sàlọ́ àtàwọn èèyàn wọn jẹ́ àwọn ará màdínà nípìnlẹ̀ àti igun àwọn àálọ́l ìta ẹ mẹ́ta bí wàá ṣe ń tó ẹ fún ẹ̀ta sọ̀rọ̀ ìbòrí náà ọlọ́ọ̀bá wá ní wàmìnà náà من يقول آمنا بالله وباليوم الآخر وما هم ń bẹ nínú àwọn èèyàn wàmílẹ̀ náà àwọn èèyàn wo gbẹ̀gbẹ̀ tàbí látàrí ọ̀tàfẹ́sù àwọn èèyàn wo ayé nìkan kàzírájì nínú àwọn tó wá láti inú ọ̀la kàzírájì nínú àwọn tó wá láti inú ọ̀rọ̀ àti àwọn míì náà nínú ọ̀rọ̀ house àti àwọn míì nínú àwọn alùkìtà wọ́n mìíràn náà man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin afáwa àbúláàdé àhùnmọ̀ wá ó ní sẹ́rí kọ́ọ̀lù wọ́n mìíràn náà ó ní al-munafiqin ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ sọ̀bẹ́sẹ̀lú mẹ́nàlá àwòsè wà lọ́sàgbà yàrá ọlọ́run bá ń fa àmẹ́bì létí sọ́lọ́gbọ́n àwọn àrùn ìgbé tán àwọn èèyàn náà tí wọ́n ló sáàmù yìí mẹ́wàá àárò gbogbo wọn náà ní wọ́n sáàmù lójọ́ ó ń bẹ iná àwọn èèyàn. man yaqulu amanna ó lè àgbọ́ lọ́n gbọ́. Wọ́n bí lè ọmọ ààkẹ́. Ó lè àgbà ọjọ́ àkìyà mọ̀ gbọ́. Wọ́n máa hun bí mú mi ní. Àwọn àfún onímọ̀ àkíyà, wọ́n ní ká padà sí ibi bọ́ọ̀lù Ahmed Nabi Dabdab. Wọ́n ní ọlọ́run bá Subhanahu wa Ta'ala, ó yọ méjèèjì jáde ní Arkanu Iman. Ká mọ̀ ẹ sọ̀rọ̀ sókè ọ̀rọ̀sọ́rẹ́ ọ̀dọ̀ àbẹ̀ ọ̀sọ́rọ̀ ìgbìlẹ̀ padà báyìí èyí àṣàjọba àpapọ̀ ẹ̀ka bọ́lọ̀ mọ̀lọ́jà bọ́lọ̀ mọ̀ bàrà àwọn ẹ̀kọ́ yìí hmm? ẹgbẹ́ lómi ẹgbẹ́ sọ̀rọ̀ pé ìsìláàmù ìsìláàmù náà àwọn tó gbé ìsìláàmù ló pọ̀ mọ́ orígun mẹ́fà ní ímẹ́ẹ̀lì ní àmọ̀ jùlọ fọ́ àmàláìkàtì àwọn màláìkà rẹ̀ wà kútùbì àwọn tíra rẹ̀ wà rúṣùlì àwọn òjíṣẹ́ rẹ̀ wà lè yọ́mìnà ààfẹ́ ọjọ́ ọ̀kan wà ní padà padà. tí àwọn ìgbésẹ̀ fàtà kan méjì ló lágbára jù ń bẹ̀ méjì ló lágbára jù ó náà ni ìtí wọ́n sọ pé àmàlà bìlá Ẹkẹ́ẹ̀sí, ẹbá wọn Kùránì dáadáa, ẹ mọ̀ rí pé tọ́lọ̀ máa sọ̀rọ̀ nípa Iman Bìlá, ìtí máa tẹ̀lé náà ní gíní wọ́n bìlá ẹgbẹ́ ìtura kakọ̀ àná ẹ rí i pé ahmed nàbìlá ọ̀yá ọ̀lẹ́ àpèrè yẹn ló pọ̀ jù. كان يرجو لقاء ربه so ìdán àmìnà bílá ìyọ́mìnà àákìr àyà yìí àwọn àfáà fi ṣe ẹ̀rí wípé alìmọ́mìnà ìyọ́mìnà àákìr àwọn ni wọ́n wà ákòwà àwọn lágbára jù ní أركان قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا هذه كل آية هنا اللهم قبل يدكم لمن كان يرجو الله واليوم الآخر أما هو الله فسيما بجد يا so ọjọ́ ìkìyàmà kágbọ́ndọ̀ ìkìyàmà ń bẹ odidi máàrì ni tó dájú ọba ti gbàgbọ́ àwọn èèyàn yóò bọ̀ sọ amúnẹ́bì kí wọ́n ma kókó òdu ìmáàlì láti bú bàbá mi sọ fún wa pé mùnẹ́bì kí nígbà mi tọ́ bá débi ẹ̀sẹ̀ ibi táyé dàgbà bẹ̀rẹ̀ gbẹjà ju sẹ́nu ẹ̀ lẹ̀ yọ̀dà rọ́bà kí ló gbélé ẹ̀dá ṣe súnmọ̀ yìí kásẹ̀ dáadáa ó bẹ̀rẹ̀ ẹ́ nígbà yẹn àbúrọ́dà àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ yàtú ti láì bùdídé ọ̀lọ́wọ́ làwọn akáàkiri ta nítorí dájẹ́ ilẹ̀ lẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ah, àwọn ẹ̀ṣọ́ náà gbogbo ẹ̀ ní gbogbo ọ̀lànà ìṣàjà dín ahad ìlà àdìgbàkọ̀ ọlọ́run tó bá ti mú lé ju bí tọ́lọ̀ àtàjì fi sí lọ yóò padà rẹ̀ ọ́ àlàyé ò ní ṣe é ṣe ní bẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run bá ní wà mílẹ̀ náà tó ń bẹ nínú àwọn èèyàn tó ń من يقول آمنا بالله وباليوم الآخر وابو لا تبدو جيغا وما صفانا تيبي agbọ́lọ́run gbọ́ àgbẹ́dàn kìí àmàgbọ́. ọmọ ohun bí mùmínì. ọlọ́run bá ó dì kílé àwọn ọlọ́run máa hùn bí mùmínì. mo sì fi wò wọ́n rẹ̀ wọ́n èyí ṣe wọ́n jìnnẹ́dẹ́nu. ọmọ ìyá ti kábàtà ra wa àwọn ọmọ àti olùsùn náà ní wọ́n jìnnẹ́dẹ́nu. kọ́ńtà wà wọ́n ẹ̀ wọ́n iná dé ní wọ́n ara náà. Afọlọ́pàá ẹlòmí ẹ̀ àtọ̀ lẹ́nu ewu nílé ìlà. Irú súnà wo lè yí? Gbèsè bẹ́ẹ̀ yí. Máa wù mí wù mí ni. Ọlọ́dì pìlà wọ́n lè máa sọ́lọ́ nípa ah, àwọn ẹja ńlá àwọn ẹja ńlá fún àwọn ọlọ́dà gbé ẹlọ sọpá tiẹ̀ làwọn sọ àwọn ọ̀nà ọjà sọpá kó sọ ẹwà sọ kíkẹ́ Yorùbá ti dó màṣá àlà sọ̀dọ́ lókè màṣá àlà. Kò sí kẹ̀kẹ́ nílà kan. nípa ìjọlọ gbogbo òfin ẹ̀sẹ̀ kò sí tó yé wọn jàbù jàbù jàbù jàbù ẹlọ́dà wọn ní jàbù náà ẹlọ́dà wọn ní jàbù ọ̀n kí wọ́n tàjà àbù àwọn ẹ̀sìn fẹ́rùgbọ́n ìwọ́n ti dé sókòtò kó tẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ̀kẹ́ àwọn tó gbádùn mẹ́nu wọn o ìsàlá àtàbàlà pàtà ààlà ayọ̀wọ̀ fífọ́ra ọyọ̀wọ̀ fífọ́ra ògbẹ̀rẹ̀ àwọn tó gbádùn wọn kí ló dé lóṣù tàjáàmù so ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa sọ lẹ́nu lẹ́nu ni wọ́n fi ń sọ. Ọmọ náà fi máa ń yàn kú ló ámẹ́nà billahi wa bil yawmil akhir wa ilẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ ni ó

ẹ lọ wo bẹ̀ wọ́n ti jọ di wọ́n ti jọ di pàwọn níbi àbú alábùkà àdúgbò onímù kan wọ́n ti jọ di àbú àdúgbò nípa bá ti wà lùsù mr sake àti mr kinte wọ́n pírí sẹ́yìn nílé ìwé ilé ìwé mùsùlùmí mọ́sán àṣẹ ìfìdíjọba rẹ̀ ní òtẹ̀dé sọ fọ́lọ́mọba àwọn àbábẹ̀lẹ̀ àtàwọn ọmọ yàwó ṣùgbọ́n ti ti ilé ìwé àwọn mùsùlùmí jẹ jẹ ń kọ́ edmonton àti ìwúlẹ́gbẹ́yà ẹ làtà náà yàrá yóò lẹ́yìn nínú bí ìwúlẹ́ ọ̀la sọ́ra ìgbóso. Ṣẹ́bi pírísípà ilé òfòkadà gbé tíṣà obì kéèsè ìyàwó rẹ̀ ilé òfòkadà gbé tíṣà obì lọ́lẹ́gbẹ̀rẹ̀ àjọ lọ ó sì ní pápánẹ̀ tó ojoojúmọ́ yóò fi wá láàárọ̀ yóò gbọ́lálẹ́ yóò gbọ́lálẹ́ mọ́dà bàkìyà mọ́dà bàkìyà yà wípọ̀ kí ló sọ́kù tí òfin sọ́kọ̀ rẹ̀ onígbè lọ́wọ́ láàárọ̀ onígbè lọ́rọ̀ rẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ lọ́kà rẹ̀ àbẹ́mọ́ra àbẹ́mọ́ra bákan wá fẹ́ sí iye ẹ̀tọ́ ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر Ọmọ ohun bí mọ́ mi ní. Ó ráyè mẹ́ta aláwà ń dà náà kò sí màdínlẹ̀ kò sí gbẹdẹmúkẹ́. Ó fẹ́ ṣe ó fẹ́ ṣe gbádùn. Ó yàgbọ́ tí wọ́n náà bá lè fara dà ó yàgbọ́ bẹ́ẹ̀. Ó sùn dágbọ́ ẹ́ lé. Ó bá sọ mọ́lẹ̀ rẹ́nu gbọ̀rẹ́ lọ. Àwọn òbí rẹ̀ wọ̀ nígbà pọ̀. Èwo ló fẹ́ gbélé yìí? Ó dọ̀bá náà gbò níbo. Wọ́n kò igi náà ó bó ti wá rọrùn yẹn náà ló ń gbàgbára òbí yẹn tẹ̀sí ìgbàmí sí kan bá lé orí wà bí kí n tẹ̀lé ìgbàmí ẹ̀ kí kàn fẹ́ kí nǹkan ó lé orí wà bí kí nǹkan ó lé nígbà ẹjọ́ fún yín àpòjú rẹ̀ tí ẹ̀ bá sáré tí ẹ̀ wá fẹ́ gbé ààrẹ ẹ̀jẹ̀ sẹ́fù tí wọ́n rẹ̀ lẹ́jà kárọ̀ àràbọ̀ rẹ̀ kò sí sẹ́yìn rí wọ́n rẹ̀ lẹ́jà kárọ̀ sáré ṣe bá ti dá mi lọ́wọ́ ẹ̀. pé á ṣègbè ìdẹ̀jú ìṣẹ̀lẹ̀ láti wọn ò ní ọ létí kojú kó ṣe bídì tó fúra rẹ lọ mẹ́sàn-án ah, náà ó jẹjọ ọlọ́run ó jẹjọ ọlọ́run tàájú kùnú ẹ̀ òdì ti ṣeré ṣùgbọ́n ń bàtà rárá dé ọ̀rọ̀ ó mú tẹ̀sán káà á ẹ̀wọ́ sàfúrà sà àwọn ọmọ ìṣọ́lọ́bà àtọmọdé tó táwọn àbúlẹ̀ dé o ọlọ́run ní wọn mi náà من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين أرى من وكيش مؤمنين سبحان الله إظهار الإسلام وفي الإسلام هو أما لو دعهم لا يشبه يخادعون الله والذين آمنوا بل يخادعون الله والذين آمنوا أرى wọ́n ń tan ọlọ́run lójú ara wọn wọ́n náà bí ìdáhàrì yìí ma àzàrò òwúrọ̀ ìmáà ma ìsọ̀rọ̀ yìí mú lùkùkọ̀ torí pé wọ́n ń fi ìsìláàmù hàn sẹ́dùkù náà bìkì yóò jẹ yàrá bìkì àwọn wọ́n fi ìsìláàmù hàn lójú àwọn ayé ìsìláàmù ni wà ẹ̀wò nígbà kan bí 20 years ago tí mo sọ àwọn brothers nígbà tẹ́lẹ̀ orí ìmọ̀ tó ń tẹ̀lé máa ń tẹ̀ o. Fáwọn fẹ́ fẹ́ obìnrin tẹ́lẹ̀ obìnrin ò nígbà fáwọn táwọn sọ̀rọ̀ táwọn bá wọlé wà láì wọ́n tọ́lú obìnrin ká sókè. Nígbà tí mo ń sọ yìí, àwọn oníṣẹ́ àwọn nígbà àwọn sọ̀rọ̀ tó wá dé. Yóò lọ, ìdá mo rántí bọ́dà tẹ́ mo ní sọ̀rọ̀ yìí. Mo rántí ẹ̀, bọ́dà mo rántí dáa dúró sí, ó ti sọ̀rọ̀ yẹn. Àbá, o ti sọ́kùn tó wá yìí, àkẹ́yẹrẹ, kò ní dáa, àbẹ́yà, kò ní dáa. Láyé ìgbà náà, orúkpàwọn amúláyè tẹ yóò bìrì tẹ ẹ bá di olówó lọ́wọ́ ẹ tó ti tí mu lọgbọn tó ní ó ń láìpẹ́ ọmọ ọmọ ní àwọn fúlàmù tó ní láìpẹ́ àwọn fúlàmù láìpẹ́ ẹ ti ṣẹlẹ̀ ọlọ́run bá ní ọkọ̀ adé wọn lọ́lọ́ àwọn mùnáfi kí wọ́n ń tọ́ ọlọ́run lójú ara wọn. Ìfọ̀díhún Allah wal ladhina amanu. Àìmọ̀kẹ́ ní wọ́n òun wọ́n rò وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا أنفسهم ọlọ́ni wọn ààrẹ nìkan kẹta wọn ọ̀rọ̀ náà ń tà wọn aláwọn mùmí nítà dórí ara wọn lọ wọ́n máa yẹ́ṣọ́rọ̀ ẹgbẹ́nu ara yàmẹ́lọ́ nínú mùnáfikí náà yóò kọ́ ọdún wọn lọ́wọ́ wọ́n wà kọ́ ọdún ọmọ yọkọ̀ dìrún ilà àfọ̀sọ̀kìrá mi nù ọlọ́run bá ní wọ́n máa rò páwọn ń tọ́ ọlọ́run ọba wọ́n máa rò páwọn ń ta àwọn mòmìnì ọdún tẹ́lẹ̀ lọ́sọ̀dọ́ ara wọn. Àyàkọ̀dàrún ilẹ̀ fúsàhùn wà máa yẹ̀ṣọ́rọ̀. Àwọn mùnẹ́bì kí ìtẹ̀sí láti ta àwọn tí wọ́n bá jọ ń ṣe jẹ. Wọ́n tẹ̀wọ́n, wọ́n mọ̀ tẹ̀wọ́n. Allah subhanahu wa ta'ala oróyìn àwọn mọ̀nàbìkì wípé ìṣesí wọn nìyẹn wọ́n mọ̀ sọ la ilaha illallah yuriduna an yahruju bidhalika dima'ahum wa amwalahum ìtẹ́fẹ́ ṣe ni pé ọlọ́run tọ́lá wọn gbàgbọ́ yẹn ẹ̀sìn tọ́lá wọn gbàgbọ́ yẹn wọ́n fẹ́ fi dáàbò bo ẹ̀mí wọn wọn kìí ṣe bí wọ́n gbà o tẹ̀kọ́ọ̀nì dára bí ah, ọlọ́run sọ́rọ̀ nìkan ọlọ́run tó ń sàlọ̀ ọ̀rẹ́ ìṣó ọ̀rọ̀ pé àwọn ẹlẹ́ àmì lọ́wọ́ wọn jẹ́ báyìí lẹ́ẹ̀fì lẹ́lẹ̀ ẹlẹ́ àmì ìṣẹ́ pé wọ́n ọ̀kọ́ gbowó tàbí bẹ́ẹ̀dì tí wọ́n bá fẹ́ jẹ̀ ha wọ́n máa ń jẹ̀ fún owó lé lórí wọ́n á fi jẹ́ sábà wá àtẹ̀tàbà sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n fi gbé kámẹ́rà ẹ̀wẹ̀lẹ́ àárọ̀ ẹ̀wọ́ bó ti rí kó tó bọ́ before ìjà fọ́tò rẹ̀ after jilbab ẹwú tẹ́jọ̀jọ́ náà so tẹ wà ní lókè ẹni tó ṣe nǹkan ìṣó ó fẹ́ para rẹ̀ mọ́ fọ́nà gbọ́dọ̀ sílẹ̀ ó para rẹ̀ mọ́lẹ̀ but ó ti rírọ̀ gbà à orí tó gbé jẹ́ bàbá rẹ̀ orí rẹ̀ kò tó rẹ̀ kẹ́rù mọ́ kò sì yà mọ́ kò sí wàhálà mọ́ so ó ti rírọ̀ ìtò torí ilé ìfipé irú rẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ yọ bọ́ rẹ̀ o يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون هيا كل ما تفسر إمام الله تعالى هو وما يخدعون إلا أنفسهم وما يشعرون إعلاما منه عباده المؤمنين أن المنافقين بإساءتهم إلى أنفسهم بإسقاطهم عليها ربهم بكفرهم فاني اعوى منافق اي من ما بانو جاو يقدرون انفسهم وان بايا وان ara wọn náà ń wọ́n ń fa ìdínú ọlọ́run lera wọn lórí wa ó tú wọn wọ́n fi ìṣèkèfèrí àìgbàgbọ́ sínú náà. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون أفهو على الإمام البغوي رحمه الله قل قولوا وما يخدعون إلا أنفسهم أنا أقول لك أفري على وقل لأن وبال قدائهم راجع إليه

في قلوبهم مرض فزادهم الله مرضا مرض tó ń bẹ ń bẹ ọlọ́wọ́ bá ní àwọn mùnáfìkì kí ló fà á tẹ́ fi ń tara àwọn tẹ́ ń rò pàṣẹ ń tẹ́yẹ̀ ọlọ́wọ́ bá ní fi qulubihim marad ọlọ́wọ́ bá ní àárẹ̀ ń bẹ lọ́kàn wọn fi qulubihim marad ọ̀rọ̀ mẹ́ta làwọn àfọ́ onímọ̀ ìtọ̀sùn wọ́n túnmọ́ lọ́dún yìí sí apá kan tó àṣà oláàní iye méjì kọ́nà bọ́ yẹyẹ kí ẹ̀mọ̀ tẹ̀ bẹ́yà. ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ oláàní nífà ìṣojú méjì ààrẹ nífà jẹ́ pa. àwọn afọ́wọ́n ní mọ̀tẹ̀fẹ́ oláàní àríyá àti kí fẹ́ ṣe ẹ̀rí pé ọjọ́ tàbọ́jọ́ ọdún léyà tuntun náà rẹ̀ gbogbo bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ fún un. mùnàfíkì náà ó múra bàbá sọ pé mọ̀fẹ́yàwó ń jọ mọ̀fẹ́yàwó ń bímọ ìjọ bímọ yá àbúrẹ́ àbẹ ẹ bá rí gbóòórùn rẹ̀ ní sáná ó lè jẹ́ pé ọkọ̀ bímọ ẹ̀ dé àdìmùsùn nínú ọjọ́ ọdún kì mẹ́rin ọdún yọ́ máa kẹ́tọ́ tó báyìí lẹ́yìn ọjọ́ ọdún ìwọlọ́wọ́ ó fi sọ ọdún ni ó fi jùmọ́ ìsọ ọdún ni owó lọ nílùú adé ó ti bọ́lẹ̀ padà àtúmọ̀ àwọn olè ìwé gíga nígbà míì àwọn obìnrin mìí tán wọ́n sọ wò tẹ́tù wá gbẹ́rún wà sí pé aṣọ yẹn ò wọ irun láwọn mọ́tíláṣí àwọn universities míì wọ́n máa ń ní ìmọ̀rù mẹ́ abẹ́rẹ́ táwọn ìgbà míì bá ti wá dé lápàgbé ti máa rù mọ́sù yóò gbé wọ̀ yóò kírun táwọn ti kírun tán ọlọ́gbà nǹkan rẹ o èmi tó fẹ́ rí ọfín padà yóò tó padà náà yóò tó wọlé sí sọ̀kòtò àtòkòtò tó wà sí òkóńkó rẹ̀ ó tó padà lẹ́sọ̀rọ̀

وإذا قاموا إلى الصلاة قاموا قفالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا àwọn mùnáfìkì yọ̀kọ̀dìrún Ọlọ́run bá sì ń jẹ wọn lérí ìlànà tí wọ́n ń ṣe. وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى Nínú ẹ̀sẹ̀ tó ìpáwọn ìdọ́gbìn ìdàkọ́mù إلى الصَّلَاة, tẹ́mọ́ ni wọ́n wá kí ò kọ́ mú kùsálá Wọ́n dìde lọ kírun yẹn ní dìde tòròjú. Ìrọ̀ òun náà. Ìgbà wọn ni wọ́n wà á dìde náà. Ìgbà tó bá rí pé wẹ́ gbogbo yóò lù apá àwájú náà. Gbogbo yóò lù apá àwájú jì ìrọ̀ òun náà. Wọ́n máa ṣàfihàn táwọn èèyàn. Wala yazkuruna Allaha illa qalila. Àwọn ọmọ ọmọ mùnàbí kílẹ̀ ẹni o pé rántí ọlọ́run àbí láti kò díẹ̀ tó bá ń pè ojú òkè Bùdábùdábí rẹ̀bẹ̀ ìnàbàlì. La ilaha ula ìwàlá ilaha ula. Ọlọ́run ìlà ula, wọn ò dára bí, wàlá ìlà ula, wọn ò dára bí náà. Wa man Àwọn ọba ní ẹni tọ́lọ́run bá ti kádàrá ìṣọ́nù mẹ́, ta ní òkú tọ́wọ́ mùnáfìkì ààrẹ ń bẹ lọ́kẹ̀wọ̀ àtọ́kọ́ gbọ́lọ̀bì ọ̀rẹ́ ìlàkùnlá àbá àpẹjì alákọ̀ọ́kọ́ àṣàk iye méjì ẹlẹ́ẹ̀kejì ànẹ́fà ìfojú méjì jẹ ẹlẹ́ẹ̀kẹta àríyá yàrí níṣà allah una nakif abẹ̀lẹ́yọ́ wọ́sàlùwà àtùlùgọ́dàn بعون الرحمن وصلى